ó já fóònù yẹn gbà mọ́ lọ́wọ́ kódà fóònù yẹn kò dá padà ọ̀hún ti bàtà tó dọ́fíìsì wọn tá a fẹ́ mọ lọ sí police station. ẹ má bínú ṣé nígbà tí wọ́n wálé yín ṣé wọ́n bá apẹ̀tẹ̀ tí wọ́n fi ń jó eh, eh, bóyá àwọn ìkòkò tí wọ́n fi ń jó nǹkan bí àwọn aláwo àbáwọn oníṣẹ̀ṣẹ̀ àbáwọn àfáà mi tí wọ́n jó olóògùn ṣé wọ́n bá nínú ilé yín ibi tẹ́ ti ń jó nǹkan kò bá nǹkan kan gẹ́gẹ́ bí àfa súnà wọ́n ti mọ̀ pa ọmọ pa àfa súnà ni àfa súnà ni èmi náà rí inú fídíò yẹn <laughs> ọmọ pa àfa súnà ń ṣe gbogbo pátápátá máa rẹ. wọ́n rí pé ẹ ń ṣàfà tó ń jó nǹkan ẹ bẹ́ẹ̀ náà ok ok à ń gbọ́ yín lọ. ṣe wá rí ọ̀rọ̀ yẹn gbogbo àwọn tó ń gbọ́ hmm. bóyá àwọn tó sọ̀rọ̀ support wa hmm. àbáwọn tó sọ̀rọ̀ against wa mo fẹ́ pe làákàyè òǹkàlùkù yín sí kinní kan ṣe rí èmi ń dúpẹ́ torí pé n tó yé mi ó lè mọ yẹ anybody. Hmm, bẹ́ẹ̀ ni ẹjọ́ ń gbélé. nítorí pé n tí mo fi ń dúpẹ́ lórí ọmọ yìí ni pé àbí èyí tí mo fi ń dúpẹ́ lórí ẹ̀ ni pé tó bá jẹ́ pé nǹkan tó àtàkì ẹ̀ tó bá jẹ́ pé èmi ni wọ́n àtàkì èmi ni wọ́n ràn nǹkan yẹn sí hmm. èmi ni wọ́n ràn nǹkan yẹn sí but bó ṣe àtàkì bó ṣe wọlé èmi rí borí kìíní yẹn. ẹ má bínú ọlá. gẹ́gẹ́ bíi pé ọ̀sán àṣùwà ẹ̀ ẹ̀ ṣe sùúrù gẹ́gẹ́ bíi pé ó yẹ kí n ṣàlàyé iṣẹ́ tí mò ń ṣe láti ilẹ̀ hmm. ni pé mo jẹ́ àfa tó máa ń ṣe rúkìá hmm. so rúkìá tí mo wá máa ń ṣe ní tó jẹ́ káwọn èèyàn nífẹ̀ẹ́ sí mi púpọ̀ ó ní pé èmi ò kí ń gbowó lórí rúkìá. ọ̀fẹ́ lẹ máa ń ṣe fáwọn èèyàn. wàláhì làzim mi ò gbowó lọ́wọ́ anybody rí téèyàn bá fún mi lówó lórí rúkìá bóyá ó fún mi lówó mọ́tò. ìyẹn ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ láìkí mi gan. Hmm. àbẹ́yẹ ṣùgbọ́n mo máa ń ta àwọn nǹkan àwọn nǹkan rúkìá fúntọ́jú fúntọ́jú ara pé tá a bá ti ṣe rúkìá tán wa a lè mọ ṣe rúgbà rògbà wá ra àwọn nǹkan tó mọ ẹ lọ lò nítorí pé mo máa ń ṣàlàyé fáwọn àwọn èèyàn ni pé tálíjẹnu bá wọnú ara èèyàn rúkìá ó lè jáde but àwọn àjẹnu ti dáwò sí ara àwọn nǹkan rúkìá tó bá lò àwọn nǹkan yẹn ni yóò jẹ́ kí yóò di ibi tí àlìjẹnu àlejànú ló dí wọn ra àwọn nǹkan rúkìá yẹn ìbẹ̀rẹ̀ àwa náà ti ń rówó èmi náà mọ̀ lọ Kánò mọ̀ lọ rajà àbí mo sì lọ Kánò ní January mo lọ mo lọ mo lọ rajà mo lọ ọ́fíìsì ọ́fíìsì mi wà ní Kòròdú ní roundabout ibẹ̀ lọ́fíìsì mi wà so ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí even outside Nigeria àbí èyí so àwọn èèyàn dẹ̀ mọ̀ ń wá fún counseling àbí èyí kódà ẹnìkan ti wá bá mi rí lórí ọmọ olóró ọmọ kan tó yẹ pé ọmọ yẹn wà ní London tó yọ ọ̀bẹ sí ìyá ẹ̀ tó lóun fẹ́ gún ìyá òun mo ní ọmọ yẹn ayọ̀ ló ń ṣe kì í sọ̀rọ̀ rúkìá ẹ mú wálé wọ́n mú ọmọ yẹn wá lé láti London kódà ọ̀dọ̀ Ustaz Abdulateef Abdulateef ni wọ́n padà mú wá nílé ké wọn ibẹ̀ ọmọ yẹn ti padà dé áfíìsì lónìí. ìyẹn ọ̀nàdébù yẹpẹ kọ́ ìyẹn ọ̀nàdébù yẹpẹ àbẹ́yẹ so àwọn èèyàn máa ń wá fún counseling wọ́n wá foríṣiríṣi oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ẹlòmíà wá fún rúkìá bọ̀ tá a bá sọ fún pé ọ̀rọ̀ rẹ ò ní ìdí rúkìá hmm. o kàn ní ìdí advice ni hmm. so a fún la advice yóò mọ lọ yóò mọ lọ hmm. change yọ kọ́kàn ní ìdí kó change lifestyle ni so àwọn èèyàn mọ̀ wá pẹ̀lú pé à ń fi igbá kan bọ̀ kan nu à ń dẹ̀ ń sọ nírọ̀ àbẹ́yẹ so níta gbajúmọ̀ lọ lórí nìyẹn ṣùgbọ́n ṣe mọ̀ ìgbà tí iṣu Mariam fẹ́ wọlé ẹni tó mu wá kì í ṣòun là kọ́kọ́ bóyá tí n bá sọ pé òun ni nọ́mbà hundred mo gé kúrò ni nínú àwọn obìnrin tọ́lọ́n ti tó ti pass tọ́lọ́n ti pé wọ́n gba gbọ̀gbọ̀dọ̀ ọkọ̀ kọjá wọ́n mú òun wá bọ́n ṣe mọ́ mọ́ àwọn obìnrin wa náà ni àbẹ́yẹ yìí òun ló dúró yìí àbẹ́yẹ yìí ó ní lóòótọ́ ó ní spiritual problem nígbà tó ń mú wá ó dẹ̀ tán ní spiritual problem yẹn ìyẹn ló kọ̀ sí àwọn àìsàn ara hmm. àbẹ́yẹ hmm. mo dẹ̀ sọ fún pé in tó kọ́ fi kọ́ sí àìsàn ara ni pé ó kọ́ sí depression fún hmm. because òun ti wò pé ṣe mọ̀ pé nínú súnà ìtànàbí wa sọ fún wa ni pé kò sáìsàn tí ò lóògùn. sallallahu alaihi wasallam àbẹ́yẹ yìí pé kò sáìsàn tí ò lóògùn so mo wá fọkàn ẹ̀ balẹ̀ pé fọkàn ẹ̀ balẹ̀ ó ní láti láti ṣe rẹ̀ léṣe hmm. so lọ́dọ̀ tiwa nǹkan ìlóògùn so já bẹ̀rẹ̀ sí ní tọ́jú hmm. so bá a ṣe bẹ̀rẹ̀ sí ní tọ́jú ẹ̀ nìyẹn hmm. bo uh, spiritually medically ṣe understand ọlọ́run dẹ̀ tún ọlọ́run ó dẹ̀ má láfíà wa so ọlọ́run má láfíà wa ọlọ́run kọ́lá láfíà bọ̀ ibẹ̀ yẹn lọ̀rọ̀ wípé tí wá wọlé òun gangan fúnra ẹ̀ ló sọ yí pé yí pé ẹni tóun ń bẹ lọ́hùn fún pé kó wọ́n fẹ́ lẹ́ni tó bá jẹ́ èèyàn ọlọ́hùn. Allahu Akbar. àbẹ́yẹ èmi ò ní plan àti fẹ́. Hmm. ìyàwó yìí ni ẹlẹ́hàá yìí ìyàwó mi ni ẹ jẹ́ kí o gba ayé mọ̀ ìyàwó yìí ni ìyàwó mi ni. Ah, ẹ má bínú ẹ sọ̀rọ̀ ẹlẹ́hàá tó sọ wípé àáfàá fẹ́ gbẹ ẹ ó fẹ́ fọwọ́ ṣògùn ìyàwó àáfàá ni o ṣe ti gbọ́ nísìnyí mhm. ẹ̀yin tẹ́ ń gbórúmọ̀ sí kiri ìyàwó bí ọ̀rọ̀ fífẹ́ ṣe wọlé nìyẹn bá a ṣe fẹ́ra nìyẹn so àkọ́kọ́ ń gbé solomade so bọ̀ ọ̀rọ̀ skul ló gbé wa dé gbẹ̀rígbẹ̀ hmm. àbẹ́yẹ tá a fi dádúgbò tá a fi dádúgbò yẹn bọ̀ tẹ́mọ̀ ìgbà tí kinní yẹn wọlé lọ́jọ́ tó wọlé tí àtàkì yẹn wọlé èmi rí àtàkì yẹn gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe mo rá yẹn pé àtàkì ah, wọlé but mo bẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ti ṣe mí ràn ọlọ́run ti ṣe ràn fún bóyá mo ti ń ṣe tàjúdù sí bóyá bíi it's more than thirty thirty years ago àbẹ̀yẹ so ọlọ́run fi ṣe ọlọ́run fi ṣe rọ àrọ́ rọrùn ọlọ́run ò pé ká lò gbèsè ayé jákujáku lọ́dọ̀ lọ́dọ̀ wa alhamdulilayi bí wọ́n ṣe mo dìde mo bẹ̀rẹ̀ sí ní àbẹ̀yẹ save your soul tv mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀ lọ́hùn bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n yẹn ìgbà tó ṣẹlẹ̀ èmi ò mọ̀ yí pé ẹ mọ̀ òun nídìí kó sùn dáadáa hmm. nítorí kéèsì tó ní tó ẹ̀kọ́ kan ló kàn máa ń fẹ́ fagídí ṣe pé kóun náà sáfẹ́ ṣe tàájú so èmi lọ ṣe mo ṣe dùá gbogbo àwọn àdúrà tí yẹn máa fi dá nǹkan padà àbẹ́yẹ ṣùgbọ́n mi mọ̀ pé kíni yẹn ti wọ ara tiẹ̀ bọ̀ kíni yẹn ò rí hàt lọ́jọ́ yẹn ọjọ́ kejì ló tó bẹ̀rẹ̀ tí wọ́n wò pé ọlọ́ọ̀bẹ sọ́ọ́dì kan rí pé prayer can change ah kí ló ṣẹlẹ̀ obìnrin tèmi àti ẹjọ́ sọ̀rọ̀ ń sìn ẹni tó yẹ pé even làwọn family ẹ̀ ló lè dúró yìí àbẹ́yẹ wọ́n máa ń sọ fún pé ah, o ti fẹ́ràn ọkọ ẹ̀ jù ṣe understand tí wọ́n ti fẹ́ràn ọkọ ẹ̀ jù àbẹ́yẹ ọkọ mi ọkọ mi ọkọ mi all the time all the time all the time ṣe ṣe understand ẹ̀hẹ́n so látara pé ṣe mọ̀ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ àbẹ́yẹ so mo wá wo pé ah mo wá mo wá kẹ́fu pé báwo mo ṣe fẹ́ ṣe o báwo mo ṣe fẹ́ ṣe o pé láti wo àwọn nǹkan tó lè lò hmm. àbí èyí kódà ibi tí èmi àti ẹjọ́ bá kájọ bá tù dé nínú ilé ìgbà tí mo ti kẹ́fu pé nǹkan ti wọ ara wọn láti fẹ́ mú pé kí n ṣe rúkìá fún wàláì mo ẹni tí ẹ tó yẹ pé tí ò bá sí nǹkan kan ọwọ́ kan ni màá kàn fi ráàkì ẹ̀ mọ́lẹ̀ àbí èyí èmi ò agbára mi ò ká mọ́ nígbà tí kinní yẹn nígbà tí kinní yẹn tí nǹkan yẹn ti wọnú ara ẹ̀ so mo try gbogbo all means láti ṣe orúkẹ́ àfún kò gbà so mo wá ń wo ok one of ọ̀rọ̀ ìyẹn mo sì ń rò ìyẹn ni mo ń plan kódà mo pa àwọn yẹn kan mo kò sáàsù kan ọ̀rẹ́ mi kan pé kó wá ipe bóyá àwọn ìbílẹ̀ yìí jímọ̀ làwọn àwọn wò pé àwọn máa wá lọ́jọ́ yẹn so lọ ìyẹn jí pé pé kí wọ́n wá kájọ kájọ kájọ àsìkò wọn àṣìṣì mi onírúkẹ́ àlàwọn náà abẹ́ ìkúnkún hàn àṣìṣe tó kájọ ṣerú kí àfún kí nǹkan yẹn ó fi lè ká fi lè rí nǹkan yẹn bá tù àbí èyí so ostars mo ti ṣàdéhùn báwọn máa wá ìyẹn ostars mo pè pé káwọn pé ká lè jọ wá ṣe orúkí àyẹn so so that tèmi bá mú mọ́lẹ̀ àwọn ọmọ ṣe orúkí àfà àbí ètò tá a ti ṣe nìyẹn ṣùgbọ́n ṣe rí ọjọ́ ọjọ́ ọjọ́ Thursday tèmi jáde tí mo wá sí ọjọ́ ta fún ètò kan ọjọ́ yẹn kíní yẹn ti ń ó ti ń disturb ẹ̀ hmm. àṣọ ti ṣí wíńdò ó ti ń sọ fún aládùúgbò pé káládùúgbò wa rẹ́ sí wọn o kán wá rescue wọn o kán wá rescue wọn èmi ò mọ̀ dídé tèmi dé lálẹ́ ọjọ́ yẹn jíjáde tí màá jáde mo kàn mo bá nu mo bá nu eh, mo ṣe mo ṣe sílẹ̀kùn ṣe understand bí mo ṣe eh, okay sorry bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ mo kàn bá nu mọ́ọ̀sì ó ti bọ́ta ìyẹn lẹ́hà wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe numọ́ tí ó wọlé wọlé wọlé wọlé bó ṣe wọlé tán kò pẹ́ tó wọlé tó tó padà jáde bó ṣe wá jáde báyìí ó gbójú dà sí mi hmm. so bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ bó ṣe lọ pàdé àwọn yíbo kan ọmọ yíbo kan yíbo eh, woman kan yíbo nìyẹn bó ṣe ní ẹ eh, kó jọ pé this man is a stupid stupid man kó jọ kó wá ṣe kíní kan kó wá mú ní à mo á ní káwọn yẹn mọ̀ dá lóhùn. Hmm. ará àdúgbò yẹn eh, káwọn yẹn mọ̀ dá lóhùn pé so ọjọ́ kejì àṣebọ̀bọ̀ yẹn ó ti lọ arrange OPC mm-hmm. so báwọn OPC ṣe wá dé nìyẹn wọ́n wá ń parọ́ mọ́ bọ̀bọ́ yẹn pé bọ̀bọ́ yẹn ni ó wá complain fáwọn even ìgbà tí mo rí bọ̀bọ́ yẹn èèyàn ọmọ yíbo yẹn yíbo yẹn sọ wípé lálẹ́ ọjọ́ yẹn o tọ́rọ̀ ti ṣẹlẹ̀ òun ò discuss issue yẹn pẹ̀lú ẹnìkan kan mm-hmm. so wọ́n dẹ̀ ń pa irọ́ pẹ̀wò yẹn máa yẹn àti olórí àwọn bọ́ìsì ìbẹ̀rígbẹ̀ yẹn mm. wọ́n ń pa irọ́ àbẹ́yẹ yìí ṣe bàbá bàbá tá ń pè yín olórí olórí ọ̀dọ́ sẹ́yìn nǹkan mẹ́ta ló ṣe nǹkan mẹ́ta ló ṣe nǹkan mẹ́ta ló lack alákọ̀ọ́kọ́ ó lack kò ní sense dáadáa so tí ẹ̀ bá fẹ́ come into marriage because ọ̀rọ̀ yìí ẹ̀ kò kọ́ ẹ̀ kó escalate àbí yìí tó jẹ́ kó escalate ẹ̀ ni pé tó fẹ́ escalate ẹ̀ ni pé even àtọ̀ tán bá tiẹ̀ wá pè ẹ̀ fẹ́ tó ní sense tó bá fẹ́ come into issue wàá béèrè báwo ni nǹkan ṣiṣẹlẹ̀ hmm. mo dẹ̀ ń sọ fún ẹjọ́ yẹn pé marital issue lọ̀rọ̀ yìí kò yẹ kó wọnú marital issue like this hmm. fẹ́ni tó ní làákàyè hmm. so ó lack sense alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé kò ní discipline àbẹ́yẹ hmm. so because ẹni tó ní discipline because ó tẹ ó tẹ mí lójúmọ́lẹ̀ ó lè máa tẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ ó lè máa tẹ àwọn èèyàn kan bọ̀ eléyìí tó ṣe yìí ó ti ṣiṣẹ́ àbẹ́yẹ kódà ní sánmà wọn mọ̀ kó ṣe àbẹ́yẹ àṣìṣe dẹ̀ ti dé bá àbẹ́yẹ so eléyìí tó ṣe yìí ọjọ́ yẹn gangan tí mo ti ta ta tọlọ́pàá dé bọ̀bọ́ kan wá bá mi. ẹ ẹ ti ṣàlàyé ìkọ̀ tó ṣẹlẹ̀ o níjọ́ yẹn ìkọ̀ tí wọ́n ṣe fẹ́lẹ̀ àbí wọ́n ṣe fẹ́lẹ̀. Eh, ṣé wàá rí eh, eh. ẹ bá bínú gbogbo ẹ tẹ́ wà lórí tiktok tẹ́ fẹ́ join wa ẹ sẹ́yìn friend request tẹ́ bá ti wọlé ẹ mute ẹ jọ ẹ̀yin tẹ́ wà lórí facebook náà tẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ a máa fún ní nọ́mbà láti bá fàṣọ̀rọ̀ ní báyìí ọ̀yà ẹ bá ṣàlàyé ìkọ̀ tó ṣẹlẹ̀ àníjọ́ yẹn. ṣé wàá rí bí wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè àṣìbọ́ta tó ti ń sọ̀rọ̀ ọmọbìnrin kan wà ọ̀tá ọlọ́run lọmọbìnrin yẹn Hmm. àbẹ́yẹ ó dẹ̀ máa mi ní mi ní ṣépè fún ṣùgbọ́n ọlọ́run máa mú láìpẹ́ àti tó bá tọrọ àforíjì àbẹ́yẹ ṣe rí òun gangan ló wá nítorí mi ò mọ kí ló kí ló ṣe fún wọn bóyá mi ni wọn bóyá mi ló ṣe ni o the next ni pé ó dẹ̀ yọ ní kọ́ọ̀bù lórí ọmọ yìí. kábíyèsí ọlọ́run níjọ yẹn wọ́n yọ ní kọ́ọ̀bù. wọ́n yọ ní kọ́ọ̀bù lójú ẹ̀. ṣé wá ṣe rí wọ́n wá pe statement kan wípé ọmọ lọ́fàyìn báyìí wọ́n wọ́n wò pé kí ni problem eléyìí what's the meaning of uh, owó oh, oh, fine what's the meaning kò ní meaning sáwa náà ọ̀rọ̀ pọ́nmọ́ fine ò ní meaning sáwa bọ̀ mọ̀ ń sọ mọ̀ ń sọ lọ́kàn bọ̀ tí n tó jẹ́ kí n dákẹ́ táwọn fún mi kọ́ tó fi tó fi mi. ẹni sùúrù wa òsì arábìnrin wọn yọ nìkan wọn yọ nìkan yín ṣe gbọ́ báyìí ṣé ni yẹn ṣé mùsùlùmí àbí kò ṣe mùsùlùmí. mùsùlùmí ló pẹ́rẹ́ o. mùnàfìkì ni mùnàfìkì náà tí wọ́n jẹ́ ọ̀tá oríire àdúwẹ̀ nìyàm ọ̀tá oríire ẹ dákun kí nìkan tọkọ àtìyàwó lè máa fà tí ìbá ṣe pé wọ́n ní wọn sínú débi pé wọ́n wá yọ nìkọ́ọ̀pù lórí àjíà àwọn kan báyìí máa ń dá wa lẹ́sìn lẹ̀ o ìkan ni wọ́n rán nílọrin láìpẹ́ mi ìfẹ́ lọ́bẹ̀ yẹn èyí tí wọ́n ṣe fídíò àwọn kan tó máa ń padà bí sàwùjọ rẹ o ẹ dákun ìfọ ọ̀rọ̀ yìí bà mí jẹ́. jẹ́wárí bó bó ṣe yọ nìkọ́ọ̀bù tán hmm. kò wá fún mọ nìkọ́ọ̀bù kò fún mọ níbẹ̀ lórí nìkan ó wá sọ fún sẹ́mi pé ọmọ tó ti ní problem tí ọmọ tó ń ṣe kò mọ ibi tó wà ọmọ ìjòkó gẹ̀ẹ́tì ara ẹ̀ in tó dẹ̀ ṣẹlẹ̀ sọmọ yìí wà láìlẹ̀ àsìm kò sẹ́ni tó kò sẹ́ni kankan tó lè mórí bọ́m̀bì àdánwò lọ gbogbo ẹni tó bá ṣe ẹ̀yẹ tó bá fi ṣe ẹ̀yẹ mo fẹ́ mo ń sọ fún kálukú wọn pé intanẹti wa fi kọ́ wa ni pé ẹni tọ́lọ́run bá dánwò tí wọ́n bá fi ṣe ẹ̀yẹ ọjọ́ tá dánwò tí wọ́n bá dé yóò bu yóò ti ṣẹlẹ̀ tiẹ̀ lọ àbẹ́yẹ in tó ṣẹlẹ̀ sí kò sẹ́ni tí ò lè bá kò sí torí pé ànábì ọlọ́run gan wọn ṣàṣì omi tó kí lẹ̀ ń sọ so anybody náà lè ṣàṣì tó lè mú so wọn kàn kó dákẹ́ ẹnu ẹ̀ tí tí bá ń sọ̀rọ̀ tó èké so ṣe ṣe á rí bó ṣe bó ṣe wá yọ ní kọ́ọ̀bù tán the next ni pé ó ń ṣe bí ẹni pé ó ń pìtì ó wá ní orúmú orúmú orúmú náà yọ ní ìjọ jáàbù náà ó kàn tún yọ jáàbù kúrò lórí ẹni ó wá sọ ó sọ sí kolobo ó sọ wọn yẹn sí kolobo in fact tá a fi dé poli police station ìgbà tí mọ́mí ẹ̀ dé kolobo náà bá òun ló jù sí kolobo aṣọ ara nìkan ló wọ̀ kò sí jáàbù kò sí nìkọ́ọ̀bù tá a fi dé police station ṣé kọjọ mọ̀ pé àwọn eléyìí fẹ́ bá ẹ̀sìn wọ́n fẹ́ bá wọ́n fẹ́ wọ́n fẹ́ tako súnà wọ́n fẹ́ tako ìsìlámù. wáyì tó lórí ọdọ wa pósì bẹ̀rẹ̀. ṣé rí àfàwà ẹ má bínú ṣé rí kó lórí olóòdò wọn gbọ̀n kan tí mò ń sọ mò ń wọ̀nù ẹ̀ kó lọ jókòó jẹ́ tí kì bá ṣe pé mò ń ro pé kọ́rọ̀ ìmọ̀ di wàhálà ọ̀rọ̀ yóò ti di ọ̀rọ̀ ẹ̀sìn because n tán ṣe ń jọ yẹn ó bad hmm. àbẹ́yẹ ṣẹ̀wá rí nígbà táwa kú òun is that because torí pé òun ti molest mi hmm wọn àwọn àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà bàtà dé ọ́fíìsì wọn láti sọ pé kí n jókòó lẹ́ẹ̀lẹ́ẹ̀ ọfíìsì mi bẹ. ilé ọfíìsì dèdèrè tó lòun ní. ẹ má bínú kẹ tó sọfíìsì yẹn kí àwọn ọlọ́pàá sọ nípa jìyà yìí. àwọn ọlọ́pàá ò tí a tí ìdètò ọlọ́pàá ẹ ṣe sùúrù mọmọrọ bọ. mo gbọ́ yẹ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ bọ. à ń gbọ́ yín. àwa lọ sọfíìsì ẹ tán ọfíìsì dèdèrè tán làwọn kìrìtì fún tó tó fi sọ̀rọ̀ ẹ dónígbèraga olórí àwọn àlọ́ sọ fún mi pé ṣé mi ò mọ lèmi ìwọ ìfurafu ni ṣé ọmọ ẹ ṣé torí pé mo wá sí oko ń bì oko oko ń gbẹ̀rígbẹ̀ àbí ó kárọ̀ tó o bá dánwó ẹ̀wò lọ́jọ́ ta wọ́n á ti lù ẹ́ pa àbẹ́ yẹn àbẹ́ yẹn so so kò mọ irú èèyàn tèmi náà jẹ́ àbẹ́ yẹn bọ̀ ó bìlì pé òun kàn lè tẹ̀mí lọ gẹ́gẹ́ bó ṣe máa ń tẹ àwọn èèyàn àbẹ́ yẹn náà àwa lọ sí àwa lọ sí tọlọ́pàá níbi sukùn abdullahi yẹn ibẹ̀ sukùn wọn. láti ọ́fíìsì ẹ̀ adétọ́lọ́pàá ṣe wá rí nínú nǹkan tí mo rí tẹ́fì mọ̀ pé ọlọ́pàá gbogbo ẹ̀yin tá a máa ń sọ àwọn tó máa ń sọ̀rọ̀ ọlọ́pàá aláìda ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọ̀dà ọlọ́pàá ọ̀dà kì í ṣe gbogbo ọlọ́pàá ọ̀ hmm. àbẹ́yẹ yìí in fact àwọn méjì tí wọ́n tèkì ọ̀rọ̀ wa mò ń ṣàdúrà fún wọn bó ti lè jẹ́ pé ẹnìkan wà nínú wọn tó jẹ́ Christian bá a ṣe kọ́kọ́ dọ̀dọ̀ ọ̀dọ̀ ọlọ́pàá DCO ọ̀dọ̀ DCO la lọ àbẹ́yẹ bá a ṣe ń láti sọ́dọ̀ DCO àti ìjókòó five minutes tí DCO gan fi confam pé mọ́ra mọ́ ní problem nígbà ọmọ yìí ní problem. Allahu Akbar. àbẹ́yẹ tí DCO fi gan fi confam pé mọ́ra mọ́ ní problem àbẹ́yẹ so gan ó ti ó ti rí lójú ẹ̀ pé problem wà àbẹ́yẹ so àwa DCO lálejò so àwọn àlejò lọ àwa àwa àwa sọ̀rọ̀ àròjọ fún DCO a ṣàlàyé tó gbọ́rọ̀ tá along the way mama ẹ̀ náà ti dé ẹ̀gbọ́n àbúrò ẹ̀ náà ti dé lọ́jọ́ yẹn àbẹ̀yẹ so wọ́n láti takú ẹ̀ but nǹkan wà lára ẹ̀ ṣe understand gbogbo bó ṣe rójú mọ́mí ẹ̀ náà tó síbẹ̀síbẹ̀ kíní yẹn ṣe ń kíní yẹn ò tí ì wálẹ̀ lára ẹ̀ àbẹ̀yẹ náà àwa kù lọ́dọ̀ dc o. ẹ má bínú àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ṣe dọ́dọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá bọ̀ wọ́n kí ajíyá yìí nǹkan kan. nǹkan kan wáyé tó lóòdọ̀ náà tó wáyé tó wọnú ṣàkíyèsí. bọ̀bá wa débẹ̀ náà kò bá wa dọ́dọ̀ ọlọ́pàá àbùsọ fẹ́ ṣe ni gangan ni kò bá wa dọ́dọ̀ ọlọ́pàá ṣe ń gbọ́ <laughs> kò dé kò dé police station kódà ìgbà tí àwọn àwọn pẹ́rẹ́ǹtì Mariam dé tí àwọn pẹ́rẹ́ǹtì Mariam dé àwọn bọ́ọ̀sì ẹ̀ wọn ò rí parí ọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ sá lọ bìkọ́ wọ́n ti rí pé ọ̀rọ̀ yìí fẹ́ gun máwọn lọ́wọ́ ó ń kálukú wọn ti fẹ́ sí fẹ́ ṣe wá rí the funny thing ni pé ìgbà tá a dọ́dọ̀ ọ̀dọ̀ DPO ìmọ̀ta DCO yẹn kì í ṣe Yorùbá o bọ èèyàn kan àwọn èèyàn kan ni tó jẹ́ pé bó ṣe wá jẹ́ pé wọ́n á wò pé ìwọ tó ọjọ́ kùnrin tó ní làákàyè ṣé eléyìí níyàwó lẹ́sà ìyẹn olórí ọ̀dọ́ yẹn obìnrin for that matter ládéwájú ẹ̀ ó dẹ̀ yanjú ọ̀rọ̀ yẹn ó ṣẹ́tú ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ó ń bá ọmọ ọmọ ó ń bá mọ́ríàmù sọ̀rọ̀ àbẹ́yẹ yín ìgbà tí mo wá sọ̀rọ̀ kan pé ah, ah even àtọ̀ gan tó bá tiẹ̀ jẹ́ pọ̀rọ̀ ọ̀dọ́ ọlọ́pàá ni lo ọlọ́pàá ni wọ́n wá pè hmm. tí ẹ̀ ń ṣe OPC àbẹ́yẹ ojúṣe wọn á sọ̀rọ̀ pé àáfàá kí wọ́n sọ̀rọ̀ báyẹn ṣe mọ̀ pé ó gé mọ̀ pé ọlọ́pàá wà discipline hmm. àbẹ́yẹ tó sọ pé n tí òun kò ní discipline hmm. so that is why i no believe pé òun kàn lè mọ tẹ anybody mọ́lẹ̀ àwa uh, DPO uh, DCO wa kó wa lọ síwájú DPO bá a ṣe wá déwájú DPO ah in invert ah lo five minutes níbẹ̀ ni wọ́n. ah lo five minutes ṣẹ́ni bá a ṣe déwájú tó dé ìdúfẹ́ báyìí ah this uh, dpo ẹnìkan tó ti ríru case báyìí ó ní kí ni kílẹ̀ ń ó ní case báyìí a very simple case ó lẹ́ni ní olówó olówó owó ẹ̀rí pé ẹ̀wọ̀ ẹni ní problem ó ló ní problem ó lòun ti ó lòun òun náà ẹ̀ ń káńtà ìsọ́mi because mùsùlùmí lòun. Hmm àbẹ́yẹ òun súnmọ́ àwọn súnmọ́ onísúnà tó lóun ẹ̀ǹkáńtà ní something like that hmm. ó ní dc one wulẹ̀ disturb ara ẹ̀ jẹ́ kó lọ kọ statement kó kọ statement kémi ọkọ statement kí mọ́mi ẹ̀kọ statement kí eh, ẹ̀gbọ́n ẹ̀ náà kọ statement hmm. kí àwọn eh, ẹnìkan aládùúgbò kọ kọ statement hmm. ó ní eh, kò sí kéèsì mi ọ̀rọ̀ ìjà yìí. ṣé wàá rọ àwọn alábòsí yìí wọn ò sí nbẹ̀ gbàtà lọ́dọ̀ọ̀dọ̀ dpo kò sẹ́nì kankan wọn bẹ̀ ju máà tí ó lọ mú àwọn dpo yìí lọ. àbẹ́yẹ yìí gbọ́ yín sọ tó nìkan gbogbo àwọn àti bọ́ìsì olórí ọ̀dọ́ àti boys ẹ̀ àtòun kò tí ẹ̀ dé polisi kan hmm. ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ ń fọ́n ọ̀rọ̀ káàkiri káàkiri káàkiri káàkiri but torí pé ṣe mọ̀ ignorance is a disease so I àìnímọ̀ kò jẹ́ kó mọ̀ pé cyber crime ló ń commit àbẹ̀yẹ̀ náà so àyàn jẹ́ bí ó ṣe jẹ́ so kí ẹlẹ́yà náà sọ̀rọ̀. gbogbo ẹ̀yin tí ẹ wò wá nílé olórí ọ̀dọ́ fídíò tí olórí ọ̀dọ́ post sórí péjì ẹ̀ lórí tiktok àwọn tí wọ́n ti wò lágbàáyé wọ́n ti over one million viewers ṣe mọ̀ wípé ilé kankan tó wo kinní yìí wọ́n ti rójú àfa yìí wọ́n rí ẹlẹ́ha yìí ṣe mọ̀ wípé ìwà ìdọ̀tí gbà ni nígbà tó pé olódòdó kó tó post fídíò yẹn kò ṣe wádìí tó kúnná bí àwọn ọlọ́pàá DPO bí wọ́n ṣe wádìí tiwọn tó kúnná ẹ dákun ẹ̀yin ẹ̀yẹ́ ọmọ Nàìjíríà olódòdó wa post fídíò yìí wáyìí tí kò delete ẹ̀ kó lórí péjì yẹn ó sì wà bẹ́ẹ̀ dì sín ok kí n tó wá lọ síbi ọ̀rọ̀ olórí ọ̀dọ́ ẹlẹ́hà ẹ máa bọ̀ salamu aleykum ma ǹjẹ́ gbogbo tí àǹfà àti ẹ̀ sọ yìí olórí ọ̀dọ́ ẹ wọn fídíò kan wà tó ń jà káàkiri lórí afọ́nrán pé ẹni ọkọ yín fẹ́ fi ń ṣoògùn owó ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀gbà tẹ́ ẹ̀ sọ̀rọ̀ yẹn náà mọ̀gbà yín fẹ́ gbọ́. ọjọ́ tí mo láti ọjọ́ thursday ó ní mo ti mọ bí mo ṣe ń ṣe nínú ilé but láti friday báyìí just as pé mo ti kú. ẹ má bínú ẹ ní látọjọ́ thursday. bẹ́ẹ̀ni. lẹ lẹ ti mọ bẹ ti ṣe é ṣe mọ. láti mọjúmọ bẹ́ẹ̀ friday thursday mọjúmọ friday. kò thursday mọjúmọ friday. bẹ́ẹ̀ni ẹ mọ bẹ ṣe fi ṣe mọ kábíyèsí Ọlọ́run à ń gbọ́ yín so láti ọjọ́ àárọ̀ friday o hmm. ní mo ti ń ṣe wọ́n wọ́n rí sẹ́ pé mo ò mọ nǹkan tí mo sọ ìgbà tí mo délé tí mo rí fídíò yìí tán fi hàn mí wọ́n wò pé ìgbà o ni mò ń sọ gbogbo àwọn nonsense jargons yìí jáde kábíyèsí ọlọ́run mo béèrè lọ́wọ́ mọ́mì mi pé ṣé mo ti kú tẹ́lẹ̀ ni kí ló gbé mi délé ṣé mọ́tò lẹ fi wá gbé mi ni hmm. ṣé márúwá ló gbé mi délé ni ṣé wọ́ mi délé ni wọ́n ní kí n má wọ̀ọ́rì pé kò sí ń ṣe nǹkan tó kàn nìyẹn pé ká ṣe ìṣèṣù iṣu tó wà mo ní ìṣù wo ló wà ó ní mo ti kó bọ́kọ mi mo ní kí ni mo fi kó bá wọn ó ní pé mo sọ pọ́kọ mi fẹ́ fi mí ṣoògùn owó mo ní ṣẹ́nu mi ni mo fi sọ́jà ọ́nà lanu sọ́ni pé ibùdó gan o tún sọ̀rọ̀ àwọn ìyáálé ẹ̀ láìda lóhun tó sì kù dé káàtó hmm. mo ní sọ̀rọ̀ àwọn ìyáálé mi àwọn ìyáálé tí mi ò mọ̀ rí hmm. ṣé mo mọ ìwà anybody tó fẹ́ sọ pé tí mo wá fi mọ̀ pé irú wà báyìí ló hmm. wà lọ́wọ́ ẹni báyìí irú wà báyìí ni ẹni yìí ń wù àríra rí mo kàn máa ń gbọ́ ọ̀rọ̀ wọn ni pé hmm. oníyàlé méjì ń lé ìwọlẹ̀ lẹ́ẹ̀kẹta ó ti tán nǹkan tí mo gbọ́ nípa wọn nìkan nìyẹn mi ò gbọ́ nǹkan mi nípa wọn. so wípé ní ọmọkùnrin ó fẹ́ fi mí ṣoògùn owó ni àṣìsọ ni attack tó wọlé òun ló jẹ́ kí n sọ wọ́rọ̀wọ́rọ̀ tí mo sọ lẹ́nu yẹn. ọkọ yín ò fi yín ṣoògùn owó wọn ò fi aláàánú mi ní ọmọkùnrin yìí jẹ́ olóore mi ló jẹ́ tí mo dẹ̀ ọ ní accident kí ẹsẹ̀ wọn méjèèjì gémi lè sọ pé ẹsẹ̀ wọn gé pé màá fi wọn sílẹ̀ bọ́ ṣe wáyé hmm. ọ̀nà òdẹ ní jẹ́ ká rí rẹ̀ àwọn ìyálẹ̀mí náà bọ́ ṣe wáyé wọn kì í ṣaláburú èèyàn nílé wọn lọ́jọ́ ta nílé tẹ̀là wọn kì í ṣèyàn burúkú èèyàn torí ìgbà tí mò ń wo fídíò yẹn wọ́n ní mo ti bà wọ́n jẹ́ bí ṣé kí n máa sọ̀rọ̀ lọ́wọ́. ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ wọn ní nílé wọn ní gbogbo ìdílé wọn pátápátá pé mo ti bà wọ́n jẹ́ ní ilé wọn pé yọ̀ burúkú ni wọ́n. so ní ilé wọn wọn kì í ṣe èèyàn burúkú nílé wọn attack tó wọlé òun ló jẹ́ kí n máa san ẹ kọjá báyìí à ń gbẹ́yìn à ń gbẹ́yìn àlájà. attack tó wọlé òun ló jẹ́ kí n máa sọ nǹkan tí mi ò mọ̀ lẹ́nu tó yẹ pé ìgbà tí ara mi wà òkè tí mo wò lórí fídíò ni mo wá ń wò pé ìgbà wo ni mò ń sọ ilé ìgbà wo ni mò ń sọ ilé ìgbà wo ni mò ń sọ ilé lẹ́nu wọ́n ní mo sọ pé ọmọkùnrin yìí kó ti fún mi lóríṣiríṣi poison jẹ wọn ò fún mi poison kankan o hmm. attack tó wọlé òun ló jẹ́ kí n máa sọ wọ́rọ̀wọ́ rẹ́nu tó yẹ pé àwọn OPC mò ń bẹ̀ wọ́n pé kán jọ kán jẹ́ kí n bojú mi ẹlẹ́hàá ni mí wọ́n ní no àfi kémi tẹ̀lé àwọn dé ọ́fíìsì àwọn hmm. lẹ́yẹ láì bo láì fi head fila ẹyọkọ bẹ́ẹ̀ kò sí lórí mi tọ́kílẹ̀ sọ pé màá lo nìkọ́b àbí kì máa bí mo ṣe rìn dọ́jà lọ́jọ́ yẹn ó jẹ́ ìbànújẹ́ fún mi tó yẹ pé ìgbà tí mo padà ń gbọ́ pé mo rìn dé ọjà láì lo nicob tó lẹ́tọ̀ yẹ pé ní mo jò fọ́ọ̀sì mi pé kí n bojú tipátipá èmi mo sọ pé mo fẹ́ bojú mi. ẹnì kò fọ́ọ̀sì ni pé kẹ́ lo ní pé kí wọ́n há yín. rárá ó tinú yín wá ní. ibi tó gan mò ń bẹ àbú ní gbogbo táìmù tí mo ẹ̀ṣẹ̀ dé ọ̀dọ̀ wọn ni pé kọ́ jọ kọ́ há mi hmm. pé kọ́ jọ torí nǹkan tó wù mí látọkàn mi wá hmm. tó bá ní pé mo máa borí láyé mi máa jiyàn ṣe gbọ́ báyìí mi ò mọ bí mi ò mọ bí àlá bó ṣe rọ òjò ìfẹ́ bó ṣe rọ òjò ìfẹ́ súnà àti islam sí mi lọ́kàn tó jẹ́ kí mo máa kí ó tó di pé mo máa pàdé wọn bí mo ṣe máa pèrè lélẹ̀ tí máa ń ṣe tàjú kó jọ ọkọ alálùbáríkà òun ni mo fẹ́ àdénà ọkọ tó bá máa fún mi ẹrú ẹ̀ lèmi fẹ́ hmm. tó ní bẹ̀rù ọlọ́run lọ́kàn hmm mo ṣe wàyí senior sister mi wọ́n ti fẹ́ fún mi lọ́kùnrin àsọkọ wọn pé ẹni yìí ó fẹ́ gbé mi lọ sábrọd mo ní gbogbo nǹkan tó wà nílé ayé yìí ilé asọ ni kò sí nǹkan tá a mú wá kò dẹ̀ sí nǹkan tá a máa mú padà lọ sọ́run mo lè sọ pé nítorí pé mo réyàn tó máa gbé mi lọ sábrọd mo fẹ́ lọ máa tọ́jú mi ṣe yamayama bẹ̀ kí wá nítorí ẹ̀ máa wá fi ẹ̀sìn Islam lẹ̀ mo ní no èmi fẹ́ ka kéw mo fẹ́ mọ tọlọ́run mo dẹ̀ fẹ́ súnmọ́ ẹni ọlọ́run tó máa tọ́ mi sójú ọ̀nà òtítọ́ àti òdodo ẹ fi olówó lẹ̀ a lè jọ live the same life mo like foreign life bí mo ṣe wà but kí n súnmọ́ ẹni ọlọ́run kọ́ lè máa ṣe kí ni kọ́ mi ní tọlọ́run bẹ́ẹ̀ ni yìí ṣe wà yìí aláàánú alárànṣe ni. Hmm aláàánú mi ni wọ́n àwọn náà bá mi sọ̀rọ̀ Ọlọ́run tó dẹ̀ jẹ́ pé àwọn náà oníbẹ̀rù Ọlọ́run ni wọ́n tó dẹ̀ jẹ́ pé so many people nílé ayé yìí lọ́n ti rí àánú ọlọ́ọ̀gbà látọ̀dọ̀ wọn wọ́n máa ń tọ́jú àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé lórí gbogbo issue báyìí àwọn èèyàn máa wá ń dúpẹ́ foreign as loving treat àwọn èèyàn kò dẹ̀ sí kó tọ́jú èèyàn kẹ́ni ẹ má padà wá hmm. má wàá dúpẹ́ bó ṣe tọ́ súnà bí Allah ṣe ní ká ṣe òun ló ṣe máa ń ṣe iṣẹ́ wọn tí wọ́n bá dẹ̀ ṣe iṣẹ́ tí wọ́n bá ti ṣe àdìrá hmm. tí wọ́n bá ti ṣe àdìrá ẹ má sọ̀rọ̀ tí wọ́n bá ti ṣe at right way ó máa rí bó ṣe yẹ kó rí even though kọ́kọ́ lọ treat èèyàn ní Kano fún Rukia wọn lè ever gba five naira. yes just ordinary transport money alone owó transport nìkan òun ló máa gbà lọ́wọ́ àwọn èèyàn so àwọn ìyálẹ̀mí náà tí mo dẹ̀ fẹnu bà lórúkọ jẹ́ pé ìkọ̀kọ̀ hmm. wọn kì í ṣaláìda èèyàn èèyàn dáadáa ni wọ́n wọn kì í ṣèyàn burúkú pé ní skul wọn àbí mọ́júásì àwọn àbí no no no no not at all attack tó wọlé òun ló jẹ́ kí n máa sọ̀rọ̀ tó yẹ pé mi ò mọ ìgbà tí mò ń sọ àwọn nǹkan yìí hmm. jáde lẹ́nu hmm. tó yẹ pé ìgbà tí mo délé ọjọ́ kẹta àbọ̀jọ́ kẹrin òun lójú mi ṣẹ̀ṣẹ̀ ń sọ̀kalẹ̀ ọjọ́ kejì tí mo délé garabo ti balance ọjọ́ kẹta àbọ̀jọ́ kẹrin òní brain mi ṣẹ̀ṣẹ̀ ń settle lára mi ṣẹ̀ṣẹ̀ ń wá òkè tí mo ṣe ń gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ bó wò pé ṣẹlẹ̀ kẹ́kí gbáwó ló ṣẹlẹ̀ bó ló ti ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní kì í ṣàṣe sùúrù kí àbúyọ ọjọ́ lè kàn wá ṣàlàyé ẹ̀ fún mi dáadáa mo pé irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ rí báyìí tó ṣe wá jẹ́ pé ẹni tó ṣe òun ló mọ̀ kọ́sùmù kan fẹ́ jẹ́ kí gbogbo ayé bọ̀ ní pé ilé ayé yìí nǹkan tí ọlọ́run bá ti so pọ̀ tẹ́dà hmm. kan bá lóun fẹ́ tu hmm. irọ́ ni hmm. lẹ́yìn ọlọ́run Allah nìkan ló lè tú nǹkan yẹn nǹkan tọ́lọ̀ bá dẹ̀ ti kádàrà ṣóyé nǹkan tọ́lọ̀ bá ti kádàrà ẹ̀dá kan kò lè pa kádàrà yẹn rẹ́ nǹkan tọ́lọ̀ bá ti kọ kẹ́nìkan wá lóun lágbára tó máa fi pàkọ yẹn rẹ́ ibi tí àlá kọ sí pé bó ṣe máa rí lélẹ̀ hmm. irọ́ ńláńlá ni hmm. nǹkan tí mo kàn fẹ́ jẹ́ ká mọ̀ nílé ayé nípínlẹ̀ ayé yẹn jẹ́ ká máa ṣe dáadáa hmm. ká dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run lọ́kàn kò sẹ́ni tí ò ní kú kò dẹ̀ sẹ́ni tó bá gbà tó máa kú tí kò máa dé ó lè jẹ́ pé ní tèmi gan sọ̀rọ̀ òun náà àlá ló kádàrà pé mo máa wá sọ̀rọ̀ òun ló máa sọ pé ẹni tó bá ṣàìdá ó máa wọ iná máa ní pé iná yẹn ló máa bá mi lẹ́rù òun tí bó ṣe lè ṣàìdá láyé bí bó ṣe wáyé máa ní ibùdó gan kọ́ má sọ pé bá ti ọ̀rọ̀ àìsí. tó alihamudulilayi gbogbo ẹ̀yin tẹ̀ ń wà nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ajia Mariam àti àfàwà àlí gẹ́gẹ́ fídíò tá a rí tó ń go viral nípa ọ̀rọ̀ sísítà wa yìí sádúpẹ́ fọlọ́run gbogbo àwọn tá a wá ti rí fídíò alákọ̀ọ́kọ́ yẹn ẹ dákun torí tọlọ́run gbogbo ẹ̀yin blọ́gà tẹ́ ń wò mí ẹ̀yin blọ́gà Aida obìnrin ni àbọ̀kùnrin ni fídíò yẹn irọ́ ni o alájà ti fẹ́ nara wọn sọ̀rọ̀ báyìí ó ti kílẹ̀ ẹ wá dákun.